mo bójú wáyé o wáyé ṣamálámálá. mo bójú wáyé o wáyé ṣamálámálá. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. mo ní ẹ̀ẹ́rẹ́ yìí o kíni dé sí Yorùbá o ọmọ aráyé kíni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. yéé dira wọn lẹ́sẹ̀ nítorí ipò wọ́n gbẹ̀bí fáláre wọ́n gbáre pẹ́lẹ́bí wọ́n kò lè kó wájà wọ́n tún polóko wá mu. ọgbọ́n tí wọ́n gbọ́n ló gbé wọn délé ọlá ọgbọ́n náà ló tún padà wá sílé wọn mọ́lẹ̀ o àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wá dẹni à ń fọwọ́ ti sẹ́yìn o. yóò yorùbá yoyoyo bí iná alẹ́ yorùbá rúrúrú bí omi òkun yorùbá bàbá ni bàbá ń ṣe yóò. bá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá. bàbá bá wọn sókè wọn tún bá wọn sísàlẹ̀ o ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ ni wọ́n gé kúrú àwọn tí àìfẹ́ lọ́sùn ti dẹni àtijọ́ Yorùbá jókòó sílẹ̀ rẹ̀ oríkì máa ń ború títí kọ́bọ̀gún ọdún lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ yàtọ̀ o ẹ jẹ́ ká pọ̀ lódùmarè ká pọ̀ balùwàyè káyé wa lè dùn ní ìgbẹ̀yìn ìgbẹ̀yìn lálàyò ilẹ̀ mọ́ pé ìyá o. ilẹ̀ dákúgbà wá o ilẹ̀ o. ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹ rí. ilẹ̀ alákòókà ó tẹ́ rèrè ilẹ̀ dàbí ẹni yèyé mi ọmọ darúgbálẹ̀ àdúgbò. ilẹ̀ lákùnkà wá òye. òjìbìtì ka ìkàlẹ́ nù mọ́. àtẹ ìka ọkọ tí a pèlè. ọgbàmùgbàmù ojú olódùmarè ò mà ṣe gbàmù lọ́wọ́ ayé. ilẹ̀ lákùnkà wá òye. ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ o. fèrègèdè o ẹ̀ẹ́ ẹ̀ẹ́ àwa kórì ilẹ̀ yìí pẹ́ o. Odùduwà bá wa túnlẹ̀ yìí ṣe o. tòwó tọmọ o ẹ̀ẹ́ ẹ̀ẹ́ àwa kórì ilẹ̀ yìí pẹ́ o. Odùduwà dá wa láre o. ká sì máa rere jẹ́ o ẹ̀ẹ́ ẹ̀ẹ́.